وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا الله وبأ الله سبحانه وتعالى أترى صلاة فو ندوى محمد صلى الله عليه وسلم كي الله الله kí mọ́ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣí ọlọ́run àwọn ará ló ń ṣí tó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin aláàdọ́kan ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò àwọn ayal Qur'an Karim níbi tí ọlọ́wọ́n bá ti ń kọ́ wa ní ẹ̀kọ́ nípa oṣù Ramadan. àyà tí a bẹ̀rẹ̀ ní oṣù tí ó lọ òun ní Quran chapter two Suratul Baqara verse one eighty three tá a sì ṣàlàyé one eighty four so ní alẹ́ tèmi insha Allah a máa tẹ̀síwájú lórí one eighty five tá a sì gbìyànjú láti mú wá òpin dé. 187. أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولا نشار رمضان ولا نيريوش رمضان تجاوش كسا níbàámu sí òǹkà ojú ọ̀run oṣù kẹjọ rẹ̀ òun náà lóníkàlùkù wà là ń bẹ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń pè ní oṣù ṣàbán tí ṣàbán bá lọ tán lápò sínú rọmọbọ́n òun ní oṣù kẹsàn-án lẹ́yìn rọmọbọ́n lápò sí oṣù kẹwàá òun náà ní oṣù ṣàwálì àbẹ̀ ọlọ́run fọlọ́nkọ́mọdé ni wọ́n sí kó máa lékún àlàáfíà wa ọmọdáni tí ó ń bọ̀ kọ́lọ́n jẹ́ kí ó ṣojú ẹ̀mí oníkàlùkù wa káwá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti lórí ìsìláàmù ṣàrù ramadan ọlọ́ni ẹni ẹ̀ẹ́dọ́ṣù ramadan alẹ́bí uzila fihi quran inú rẹ̀ ló wọn lọ́wọ́ bá sọ àlẹ́ náà máa pé ìsọ̀kalẹ̀ àkọ́kọ́ tí ń bẹ fún alukur'ani inú òrùlé látìlú kọ́dírì ni kò sì sí yẹn ni pé ní Ramadan láàmú rí lé látìlú kọ́dírì nínú ọ̀kan nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan tọ́lọ̀ sọ fún wa nípa rẹ̀ lálùkù hánilkẹ́rì ọlọ́wọ́n bá ní laylatul inna anzalnahu fi laylatul qadr òun sọ alukurani kalẹ̀ nínú òru laylatul qadr wa ma adraka ma laylatul qadr wà nábì kí ni tó fi òru yìí mọ̀ ẹ́ yóò mọ ọlá rẹ̀ yóò mọ ipò rẹ̀ lọ́dọ̀ òun ọlọ́run laylatul qadr khayrun min alfi shahr òru laylatul qadr ó lóore jù ẹgbẹ̀rún oṣù lọ tanazzalu al-malaikatu war-ruhu fiha àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run lápapọ̀ wọn wọ́n mọ̀ sọ̀kalẹ̀ nínú òrùlé Laylatul Qadri war-ruhu fiha kódà èyí tó jẹ́ àgbà nínú àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ká tó jẹ́ Jibrilu òun ló sọ̀kalẹ̀ salamun hiya hátà mọ́tòlá ìlfàjẹ̀rì wọ́n á máa tọrọ àlàáfíà fún gbogbo wa wọ́n máa tọrọ ìkẹ́ ọlọ́run lé wa lórí títí tí àlùfájàrí tí ó fi là eléyìí ó máa wáyé ní òrùlé látọ̀lọ̀ kọ́bírí tó sì dájú pé kan nínú àwọn òru nínú oṣù rọmọbọ́ọ̀nì ni torí pé inú òru yẹn nìyí lọ́lọ́ sọ ọlọ́run bá ní húdà للناس وبينات من الهدى والفرقان ọlọ́run ní ẹ̀rí alukur'an tó ń sọkalẹ̀ nínú òru Laylatul Qadri ọlọ́run ló ń ṣe ní tíra ìwé ìmọ̀nà fún gbogbo ọmọnìyàn ká mọ̀nà ká má dẹni ìgbẹ́ ká mọ̀nà ká dolóríire látara òfin ọlọ́run lọ́kùn òjọ̀kan àti mímọ̀ ọlọ́run tó ti mọ̀ wá ní alukurhani lórí ọ̀ràn lórí àwọn ètò ayé ètò ọlọ́dọọdán wa bó láti ṣe ihun tó yẹ ká ṣe bó láti ṣe ṣe kí ló yẹ ká ṣe kí ló yẹ ká ṣe. wàbájínàtì minal huda wal furqan kùránì yìí yóò máa ṣe àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa ọ̀nà máa yóò sì mọ̀ ẹ́ ká mọ̀ ẹ̀tọ́ láàrin ọ̀nà àti ìgbẹ́ faman shahida minkumu shahra falyasum ọlọ́run lẹ́nikẹ́ni tí oṣù náà bá yọ bá nínú yín tẹ́ ẹ bá ti gbọ́ ìkéde láti ẹnu sultan ní mùsùlùmí tó ní wọ́n ti rí oṣù falyasum ọlọ́run ẹ sí ní máa gba àwẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní idara aw ìlà àtàrọ́wù tẹ́ ẹ bá ti rí ìdára àìtùmóhù tẹ́ ẹ bá ti rí oṣù ìdára àìtùmóhù ìyà àìtùmó alìlàn tẹ́ ẹ bá ti rí oṣù fàṣúmù ó ní ẹbẹ̀rẹ̀ àwẹ̀ kò lè rọrùn fún oníkálùkù wa kárí bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ìjọba wọ́n ti láwọn elétò lórí ẹ̀ táwọn mọ̀ ṣọ́ tó bá ti jáde ẹni tó jẹ́ abẹnugan àwa mùsùlùmí yóò kéde fún wa fún wọn ti rí á sì bẹ̀rẹ̀ àwẹ̀. ومن كان مريضا أو على سفر فعدة من ọlọ́run ní ẹ̀rí ẹni tó bá járí ìrìnàjò tí àwẹ̀ ò rọrùn fún láti gbà lórí ìrìnàjò àbẹ́ni tó jẹ́ aláàárẹ̀ tí ò rọrùn fún láti fi àwẹ̀ kún àìlera tó ń bá yí fa'iddatun min ayyamin ukhara ọlọ́run ní tọ́ ó fi ilẹ̀ o iye àwọn ọjọ́ tó fi láǹfààní àti fi ilẹ̀ lẹ́yìn oṣù Ramadan ọlọ́run ní kó dáa padà kó dáa padà nínú oṣù lẹ́yìn oṣù Ramadan. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ọlọ́run ní ẹ̀rí àwẹ̀ tó ń fi ilẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà ìrọ̀rùn lọ́wọ́ ọlọ́run gbà lérò fún wa lórí ẹ̀ o kì í ṣe pé ọlọ́run fẹ́ fara ní wá o ó fẹ́ múlẹ̀ koko wá bá wa o táwa náà bá sì wò ó a rí i pé ìrọ̀rùn òun náà ni àwẹ̀ rọmọgán òun ló jẹ́ fún gbogbo ọmọnìyàn ìrọ̀rùn ló jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní wàlú tókìmílù alẹ́ ìdẹ́ta lẹ́yìn náà ọlọ́run ní ká rí i pé a pé oṣù oṣù rọmọgán kì í pé a gba ìdajì lábàá àgbà márùn-ún lábala àgbàmọ́ àgbà mẹ́ẹ̀ẹ́dógún lábala àgbàmọ́ àgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lábala àgbàmọ́ kò sí tí ó bu wa tá a fi dánu dúró òun náà ni kí a gbọ́ pé wọ́n tún ti rí oṣù tuntun míì fún ṣàwàlì láfi fi ààwẹ̀ ni àdàdúró láwọn aṣọ lóńjọ́ kejì ànábi ni sóòmù ni róòyẹ ti ó ní ẹ bẹ̀rẹ̀ ààwẹ̀ tẹ́ ẹ bá fi roṣù wọ́n àfírù lèrò òyẹ̀sì kẹ́ ẹ sì dánu àwẹ̀ gbígbà dúró kẹ́ ẹ sọdún ìtúnu àwẹ̀ tẹ́ ẹ bá ti rí oṣù. so a pe pípe rẹ̀ ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n òun náà ní twenty nine àbí kó jẹ́ ọgbọ̀n wọ́n bá ní wọ́n róṣù tọ̀ oṣù ó pé twenty nine tí wọ́n bá rí a fi ẹyọ kan kún yóò fi pé ọgbọ̀n bá a sì máa bá lọ nìyẹn jẹ̀mọ́ mùsùlùmí wọ́lùtùkẹ̀bírù lọ́ha alẹ́mọ̀ hadakum wọlé alẹ́kùn tashkurun ọlọ́ni ń tọ́ nígbà bá ti wá rí oṣù shawal tó jẹ́ kẹwàá ẹ ti gbà wẹ̀ tán o ẹ wàá sọdún ní ọjọ́ àkọ́kọ́ rẹ̀ ìyẹn lọ́dún tún náà wẹ̀ táà máa ń ṣe ní jẹ̀mọ́ abẹ́lọ́hún ọlọ́dọ̀ pé ó yẹ ká ṣẹ̀mí dìgbà náà lọ ọlọ́ni wọ́lùtùkẹ̀bírù ọlọ́run ká ká gbóhùn ọlọ́run ọba tóbi wàlá alákùn tashkurun ọlọ́run ní tá a bá ṣe léyìí á di ẹni tó fi ẹ̀mí ìmoore ọlọ́run ẹrú ọlọ́run tó mọ̀ pé ẹdún tó mọ̀ pé dá torí ẹ̀ àwọn òfin ẹ̀sìn lọ́lọ́run sọ fún wa nínú ááyà yìí وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ فَلَنِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي ọlọ́run ní gbogbo àkígbà tí ẹrú òun ọlọ́run bá wá bẹ̀ lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam àní nípa òun ọlọ́run fa inni qaribun ujibu da'wata da'i idha da'an ọlọ́run ní mo sọ fún wọn fa inni qarib ọlọ́run lóhun ọlọ́run ọba nìyí qaribu lóhun ọlọ́run ọba tí ó súnmọ́ gbogbo tó dá ni nísùnmọ́ mímọ́ kìí ṣe ìsúnmọ́ bíbẹ torí pé bíbẹ ọlọ́run ọlọ́run bá ń bẹ lókè ara sí arahmanu alal istawa ọlọ́run ló ń bẹ lókè ara sí òun àmọ́ ìmọ̀ ọlọ́run ló gbogbo wa ọlọ́run wa ní ma ní mímọ́ rẹ̀ kò sí tọ́lọ́run ọba dá tọ́lọ́run ò gbogbo bíkíbi tó wulẹ̀ kó wà kódà kó wà nínú òkùnkùn òkùnkùn òkùnkùn òkùnkùn òkùnkùn gbogbo ìpátá ló yí ọlọ́run ọba fa inni qarib ọlọ́run wa bẹ́ẹ̀ ni àti gbangba ni àti à ń ro ni à ń sọ ni eh, láàrin àwa méjì ni jama kò sí bó ṣe ká jẹ́ wa à ń bẹ lábẹ́ ọlọ́ni alamtaro ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallam alamtaro ó mọ́ ni annallaha ya'lamu ma fi samawati wa ma fi al-ardi ọlọ́ni gbogbo tó ń bẹ sánmà lẹ́yọ kọ̀ọ̀kan àti tó ń bẹ nínú ilẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lòun ọlọ́run bá nímọ̀ nípa ẹ̀ ma yakunu min najwa thalatha illa huwa rabi'uhum nǹkan ò ní máa jẹ́ mẹ́ta kí mímọ̀ ọlọ́run mọ̀ ṣe kẹrin wala khamsatin illa huwa sadisuhum nǹkan ò ní máa jẹ́ márùn-ún àfi kí mímọ̀ ọlọ́run kó jẹ́ ìkẹfà wala adina min dhalika wala akthar illa huwa ma'ahum aynama kanu ọlọ́run ni wọn ò lè kéré sí mẹ́ta àbí kí wọ́n pọ̀ ju mẹ́fà lọ àfi kí mímọ̀ ọlọ́run kó máa bẹ pẹ̀lú wọn lẹ́ni ìgbè tó bá wà ثم ينبئهم ما عملوا يوم القيامة ọlọ́run ló máa fún ẹnìkọ̀ọ̀kan nírò ìdẹ́nìkọ̀ọ̀kan ṣe tó bá dọjá lọ́kìyàmọ̀ inna Allaha bi kulli shay'in alim òun ọlọ́run bá gbogbo pátá lòun ọlọ́run nímọ̀ eléyìí ló ń bẹ nínú yìí láti mọ̀ pé ẹlòmíì àmọ̀ bóyá ọlọ́run ò rí ọlọ́run ò mọ tó ń ọ̀dọ̀ wa la ti ní kọ́kọ̀ o lè ṣe nǹkan kí mọ́mọ́ èmi náà lè ṣe kó mọ́mọ́ àmọ́ kò sí tí ọmọ ènìyàn ó dáwọ́lé tí ó ṣe tí ó rò tí ó sọ tí ó gbọ́ jẹ̀mọ́ kódà ní tá à ní sọ tá à ní gbọ́ tá à ní mọ̀ tá à ní rò gbogbo ẹ̀ pátá nínú nínú sí ọlọ́run ọba ni. òtí ibùdá àwọ̀tẹ̀dá ìdàdà àrìn ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá pe òun ọlọ́run tó ké pe òun ọlọ́run ní ìképe kíni ìfọlọ́run lógo ìyìn ọlọ́run ọlọ́run lóhun ó gba yíyìn lọ́wọ́ rẹ̀ òun ó gba ògo ni lọ́wọ́ rẹ̀ àbẹ́ni tó ń pe ọlọ́run tó ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run lóhun ó fi lé e lọ àmọ́ ò fàlíyẹ́tẹ́gì búùlì wàlíyómìnú bí mọ́dẹ̀ méjì mẹ́mẹ́rin fàlíyẹ́tẹ́gì búùlì ọlọ́run àlẹ́gbẹ̀mọ́ sọ fún wọn kóhun tó jẹ́ pé wọn káwọn dẹ́rẹ̀ jẹ́ pé wọn ọlọ́run náà kóhun tó gba ẹyin wọn ògbó wọn kí wọ́n ṣe tó wọn ọlọ́run fẹ́ náà kí nìkan náà kí wọ́n ní ìmánì kan nígbàgbọ́ kan jura wọn lẹ́fọ́ lọ́hùn kan gba ìsìláàmù lódìdí kan má gba aláàbọ̀ kan gba ìsìláàmù ní gbangba ní kọ̀kọ̀ kan má gba ní gbangba nìkan láìsí kọ̀kọ̀ ńbẹ̀ kan má gba ń kọ̀kọ̀ láìsí gbangba ńbẹ̀ ọlọ́run ilẹ̀ aláhùn yẹ̀rùsùdù ọlọ́run tó máa ṣe eléyìí wọ́n á dẹni ìmọ̀nà wọ́n á di olódodo ẹ̀dá. lẹ́yìn náà ọlọ́run bá allah subhanahu wa ta'ala ni أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم حتى يتبين لكم الخيط العبيد من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni uhilla lakum òun ọlọ́wọ́ ọba òun ṣe ní ẹ̀tọ́ fún wa fún gbogbo bá lélé gbogbo lọ́kọlọ́kọ ọlọ́run lóun ṣe lẹ́tọ̀ fún wa láàrin àwa àtàwọn ìyàwó wa léèlẹ́ta siyan nígbà bá ti ṣínú tán tóòrùn ti wọ̀ tá a ti ṣínú òun ṣe lẹ́tọ̀ọ́ kí ni nǹkan náà adásí pé nǹkan yìí ọlọ́run ti ṣe léèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá sí lẹ́tọ̀ọ́ tó tó pé ìpìlẹ̀ gbogbo nǹkan oní pé ẹ̀tọ́ ni àfi tọ́lọ̀ bá ṣe léèwọ̀ tó tọ́lọ̀ bá wọn sọ fún wa pé nǹkan yìí mo ṣe ní ẹ̀tọ́ fún yín adásí pé tọ́ nǹkan ni kì í ṣe ẹ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. jama òun náà ni arọ́fàfù ilẹ̀ ni sáìkùn rọ́fàfù òun ni ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó láàrin bàbá àti ìyá wọ́n bára wọn ṣeré lọ́kọláya ọlọ́run lóhun ṣe lẹ́tọ̀ọ́ torí pé àwọn ọmọọmù tí wọ́n ti lọ nínú ìjọ yehudi nasara ààwẹ̀ wọn láti ìgbà tí òòrùn bá ti wọ̀ títí ìjọ kejì tó nu ìjọ kejì ó fi wọ̀ òun lórí tán òun lórí bí àwẹ̀ tọ̀ àwọn mùsùlùmí àwọn náà wá gbà gẹ́gẹ́ bí òfin lọ́dọ̀ ọlọ́run pé nígbà bá ti gba àwẹ̀ àdásí pé lára àwẹ̀ ni àwọn obìnrin wọn fẹ́ àfi kíyàn mọ́ sùn ní wípé o ó wá jí Ah, ó láǹfààní ó láǹfààní síyàwó rẹ̀ mọ́ ọlọ́ni àá òun ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fún yín kì í ṣe é wọ̀ tòlópọ̀ ọlọ́run ti ṣe é léwò tẹ́tẹ́lẹ̀ pé a gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó wa tó túmọ̀ sí pé bá a bá ṣe fi ọ̀sán gbààwẹ̀ a tún mọ̀ fi alẹ́ náà a mọ̀ fi gbààwẹ̀ bó tẹ̀ dá sí pé ìbálòpọ̀ òun tọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ lálẹ́ jẹ̀mọ́ ọlọ́run àti wàálẹ̀ uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum òun ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín lálẹ́ ààwẹ̀ ìbálòpọ̀ láàrin yín àti ìyàwó yín hunna libasun lakum wa antum libasun lahun ọlẹ́ni ẹ̀rọ àwọn ìyàwó yín libasun libas máa ń pè báwọn òun náà ni aṣọ tí a máa wọ̀ libas hazard libas libasu nàìjírí libasu sùúdì libasu kòwòtì kòwòtì libasu kọtọrí aṣọ náà ń pè báwọn libasu lakum ọlọ́run ní hunna libasu lakum wa antum libasu lahun ọlọ́run ní ẹ̀rọ àwọn ìyàwó yín a aṣọ ni wọ́n jẹ́ fún yín tẹ́ẹ̀mọ̀ wọ̀ wọ́n ẹ̀yin náà sì jẹ́ aṣọ fún wọn táwọn náà mọ̀ wọ̀ yín táwọn fi ara ro ara wa alimallahu annakum kuntum taftanuna anfusakum ọlọ́run ló wọn ọlọ́run kú mọ̀ nígbà ọlọ́run ti ṣe é léwọ̀ fún yín pé ẹ àwọn yọ ọ ṣe <laughs> ọmọ wo ọ ṣe ah látàárọ̀ láti kóra dúró àwọn máa ń yọ ọ ṣe nínú wọn kóńtùm ta kìíyàna ẹ máa ń jàǹbá ẹ̀mí ara yín ọlọ́run lóun mọ̀ pé ń jàǹbá ẹ̀mí ara yín pípẹ́ ń yọ ṣe látara pé òfin ọlọ́run ẹ̀ pamọ́ fataba aleikum wàá gbogbo tí ti yọ ṣe òun ọlọ́run ti gba tuntun báyìí òun ṣàmójúkúrò fún yín òun kẹ́ ẹ فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم ọlọ́run látàsìkò yìí lọ باشروهن ẹ free àwọn ìyàwó yín ẹ máa lásìkò pẹ̀lú wọn nígbà ẹ bá ti túnu tẹ́ ti ṣínú ẹ̀yin lẹni gbogbo alẹ́ ẹ̀yin lẹni gbogbo òru ẹ kẹ́ ẹ fi wá oore tọ́lọ́run ọba tó kọ mẹ́yìn méjèèjì nínú orí ikùn orí ọmọ ọkùnrin ní obìnrin ní ọlọ́ni ẹ wá tó túmọ̀ sí pé nípìnlẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ fún wọn nígbà wá yá ọlọ́run wá sí lẹ́tọ̀ọ́ nígbà ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ tó ṣe léèwọ̀ fún wọn nìyí ọlọ́run pé àwọn kankan nínú wọn nìyí wọn ò rófin yẹn pamọ́ òfin ni wọn ò rí pamọ́ ọlọ́run sì mọ̀ ọlọ́run wa mú wọn fúyẹ́ ọlọ́run wa parẹ́ nta máa ń pè ní kínú tá a máa ń pè ní nẹ́sùkù tá a máa ń pè yẹn nìyẹn nínú ẹ̀kọ́ ìmọ̀ àlùkùránì nẹ́sùkù a máa ṣẹlẹ̀ tó dá sí pé ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ kan tó sọ nísìnyí tí ó fi pa ọ̀rọ̀ rẹ̀ tó sọ tẹ́lẹ̀ tí ì parẹ́ àwọn kan ní ara a sọ́nà lè ṣe bá ń ṣá èwo ló kàn jẹ̀gbẹ́ lọ́lọ́run yàtọ̀ náà yàtọ̀ tó bá wu ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ ni ètò bá wu ọlọ́run ní máa ṣe ọlọ́run ní máa nansa min ayati. ما ننسخ من آية أو ننسي نأتي بخير منها أو بمثلها ọlọ́run ẹlẹ́mọ̀dájú kò sí àyà kan tó máa parẹ́ èyí tó lóore òun ìmú wa àbí kó jẹ́ bí èdè rẹ̀ lọ́wọ́ ìmú wa wọ́n ra ọkọ̀ hánì síbẹ̀síbẹ̀ a máa ra wọn míì nínú àwọn dẹdẹ rẹ̀ ẹ́ àwọn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ta súnà ta ànábì tó mọ̀ ní rárá àyà kan pàkan kò sí náà torí pé tàbá wáyà yìí dáadáa gbúrò pé ọlọ́run ti ṣe fún wọn tẹ́lẹ̀ kán máa sùn máwọn ìyàwó wọn lálẹ́ àwẹ̀ lọ́lọ́run fi dáríjì wọ́n àbí bọ́lọ́run bá ọba ṣe gan léwọ̀ bí yẹn bá ṣe ní tó ṣe lẹ́tọ̀ọ́ òkúté ti pé yẹn tọrọ dáríjì bẹ́ẹ̀ sì ni ọlọ́run náà ní sọ fún òun dáríjì wa lórí ẹ̀ tó bá ṣe nǹkan ní ẹ̀tọ́ fún wa àmọ́ tó bá ṣe nǹkan léwọ̀ bọ́lọ̀ bá ṣe nǹkan léwọ̀ fún wa táwa mọ̀ léwọ̀ tíyàn kọlù ìgbà yẹn ni ìyẹn tó tẹ lẹ́sẹ̀ táàmù wa abẹ lọ́run kó gba tútú bá wa táàsì mọ ọ̀rọ̀ kan fọlọ́run kó tú bá wa ìgbà yẹn ni so eléyìí ó tọ́ka yìí pé áyà kan a máa pa ìkan rẹ bẹ́ẹ̀ ni nínú áyà kan a máa rí gbà míì èyí tí ọlọ́run parẹ́ àti tó fi parẹ́ nínú áyà kan a lè rí tọ́lọ́run parẹ́ kó yá pé áyà míì láti lọ rí tọ́lọ́run fi parẹ́ àmọ́ wá bẹ́ẹ̀ náà ewele quran ewélé èyí tọ́lọ̀ ń parẹ́ àti tó fi parẹ́ àyà kan ló wà àpẹẹrẹ bẹ nínú Suratul Baqara ọlọ́ni yá ayọ́ ẹlẹ́dẹ́ ní amánu ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo kutiba alaykum idha hadara ahadakumul maut òun ọlọ́run bá ti ṣe lọ́rọ̀ yẹn fún yín nígbà tí ẹ bá ti إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين حقا على المتقين ọlọ́run nítọ̀ tẹ́ شيء bá ṣe wàsíyà kalẹ̀ fún àwọn òbí yín àti àwọn mọ̀lẹ́bí yín ọlọ́run tó lóore fún yín ó sì jọ́nà yẹn pẹ̀tẹ́dé ó lóore ó sì jọ́nà yẹn fún yín. àyà kan nù kí wàá lọ́gbọ́n fi parẹ́ ọlọ́run wá parẹ́ nínú àwọn ayé àmì ìsọ́tò nìsa torí pé gbogbo ẹnikẹ́ni tó náà bá ní yóò jogún wa àìtún ṣe wà sí àìṣe wíìlì fún ẹni tí ó jogún bá a fẹ́ bá a fọ̀ bó wù wá bí ó wù wá àti ká má ti kú nígbà bá ti kú ó lẹ́tọ̀ọ́ sógun wa àwọn ta ló ń tọ̀hún kùrá ní yẹn nàná wọn ìran mẹ́ta ni wọ́n àwọn tá a tara wọn jáde yìí àwọn tá a tara wọn jáde òun náà làwọn òbí ìran ẹlẹ́ẹ̀kejì òun làwọn tí wọ́n tara wa jáde òun náà làwọn ọmọ ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn ń pè ní àwáṣí òun làwọn ẹ̀gbọ́n àbúrò yálà ẹ̀gbọ́n wa àbúrò wa ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá ẹ̀hẹ́n àwọn yìí náà pè ní àwáṣí òṣùn fòrò àwáṣí àwọn tá a tara wa jáde àwọn tí wọ́n tara wa jáde àti àwọn ẹ̀gbọ́n àbúrò àwọn eléyìí a èé kọ sílẹ̀ pítọ̀ ní wọn ti kú o ẹ̀gbọ́n mi sanbi mi ilé ẹ dákun ẹ bá ń fún ní mọ́tò mi ara kò lè lọ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run kò lè lọ torí pé ń bẹ nínú àwọn tí ó jogún wọn ó pin nǹkan bá kan ìpín ìpín tó bá kan tó bá kan ni wọn èlé lọ ṣùgbọ́n nínú àyàtà mú aláfikọ́ni tó ti bá kọ́ra ẹ̀ nìyí tọ́lọ́ bá ń sọ yìí pé ká ṣe wàsíyà fún òbí òkè ṣóbi ó tún gba wàsíyà ni tó sì ń náà tó di ogún a mọ̀ pé àwọn áyà tó ní ká fún òbí ní ogún ó ti pa áyà tó ní ká fún òbí ní wíìlì ká fún wàsíyà ó ti parẹ́ àpẹẹrẹ wa pọ̀ ní Al-Kùránì dáadáa dáadáa torí ẹ̀ ẹ̀kọ́ nù súnà ló jẹ́ ká mọ̀ yìí pé àṣé ọlọ́run ti ṣe léèwọ̀ fáwọn mùsùlùmí pé màá bá ṣinú tán náà wọn ò tún gbọdọ̀ tí ì sún mọ́ àwọn ìyàwó wọn. ọlọ́run ti ṣe léèwọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn tó tún máa sọ wípé àwọn tó tún máa sọ wípé ẹ kò sí súnà súnà owó ni. pé àwọn tó tún máa ṣe kí wọ́n ṣe pé súnà owó ni jẹ̀mọ́ súnà ló jẹ́ ká mọ eléyìí so ní ṣókí ọ̀rọ̀ ọlọ́run bá ní òun ọlọ́run ti yọ̀ǹda wa ká súnmọ́ àwọn ìyàwó wa nígbà tí a bá ti ṣínu tá a ti túnu tán torí pé bí yẹn máa ń gba àwẹ̀ lára tá a gbọ́dọ̀ jìnnà sí tó dá pé ẹ̀tọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ń bá sọ pé à ń gba àwẹ̀ a gbọ́dọ̀ dán òun ni ìmáàmà jẹ ìmáàmà mu àti ìmáàmà bá ìyàwó lò pọ̀ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí máa ba ààwẹ̀ jẹ́. ọlọ́run ní falẹ̀ ààrẹ bá ṣírò hóòlù ọlọ́run nítọ̀ òun náà ti yọ̀ǹda yín o àwọn ìyàwó yín ọlọ́run ní ẹ súnmọ́ wọn lálẹ́ àwẹ̀ tẹ́ ẹ bá ti ṣínú tán torí ẹ̀ èyí fi inú fẹ́ dọ̀ kó máa máa báyàwó ẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ bíyàn bá dán o àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ òun gba àwẹ̀ lọ́kọ òun gba àwẹ̀ láyà ọkọ wa mú òun àtìyàwó wájọ láṣepọ̀ àwọn méjèèjì wọn láwẹ̀ mọ́ ọjọ́ tí wí ọjọ́ ni tí wọ́n láṣepọ̀ ni tó ti pé wọn láwẹ̀ mọ́ wọn ò tún lẹ́tọ̀ọ́ àti jẹ láti mu wọn ò mọ̀ gbàwẹ̀ sónà ní ṣe ìdálẹ́ wọ́n wàá dá ọjọ́ ń padà lẹ́yìn àwẹ̀ lẹ́yìn náà wọ́n tún wáá ṣe ìtanràn. ọ̀nà mẹ́ta ló ń bẹ lọ́nà òmùdàn náà. alákọ̀ọ́kọ́ òun náà ní alìmísà ti bàkíyẹ sí nàá wọ́n á kóra dúró ní àsìkò tó kù fún wọn sáfì sínú. torí pé kò lẹ́tọ̀ọ́ wọ́n ṣe tán ṣeun wọ́n ní jẹ wọ́n ní mu wọn àti níbára wọn lásìkò rán wọn kọra dúró ni ní lẹ́yìn ìgbà tó bára wọn lásìkò wọn ti bàwẹ̀ jẹ́ ìrúbí àwọn tó ti já aṣá lè jẹun àbá ẹ lè jẹun o ẹ lè jẹ ẹ lè mu ó dáa ti gbọ́ ìbá rẹ̀ ti bàjẹ́ ọ̀nà ó darí sí wa tó wá láwọn àṣìbá ìrẹsì ẹ̀kọ́ tí a tún lè ṣeré sí i nǹkan ṣe ọ́ ni o lè jẹ́ o lè mu o ó ṣe ìsáàf wàá kóra dúró taf tí ó fi di alẹ́ ó pọ́n oṣù rọ̀mọ̀dá nìrè ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí ọjọ́ tí wọ́n bàjẹ́hùn ọjọ́ nì tí wọ́n súnmọ́ra wọn lọ́sàn-án àwẹ̀yẹ lẹ́yìn rọ̀mọ̀dá ni wọ́n dá padà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ṣe tí wọ́n pè ní kàfárọ̀ kàfárà ni pé arákùnrin kan bá nàbí sallallahu alayhi wa sallam ní nínú rọmọdánì náà ni ó ní ya Rasulullah oníwò òjíṣẹ́ ọlọ́run alẹ́kùtù mo ti sori ibú mo ma ti dègbé mo ma ti parun anabi sallallahu alayhi wa sallam ó ní wà má ahlakak ẹni tó pẹ́ ẹnu arákùnrin ẹni wà kọ́ àti wà láà ìmúra àti bí nàá rọmọdánì mo mọ̀ báyà ọ̀mí ṣe lọ́sàn-án àwẹ̀ gbani ànábì ò ṣe pé fún ọ tẹ́lẹ̀ mọ́ ń tara àtàlẹ́ ẹ́ o ti sori mú hmm, wá so hmm, ṣe sùúrù tó ṣe ò dáa ẹ̀ṣẹ̀ ńlá òun ni tó ṣe. ànábì wọn sọ fún sallallahu alaihi wasallam ó ní altajid rọ̀kọ̀bátẹ̀ tó ẹ̀tẹ́kù ha ṣó ní ẹrú tí wà túlẹ̀ tó lè ba lè mọ jẹ́ ìtanràn fún tó ṣeun ó ní láà olóhùn ò rí. ànábi sallallahu alayhi wa sallam ó tún bí hal tastati'u an tasuma shahrayn mutatabi'ayn tí ó lè gba àwọn oṣù méjì léra wọn gbáǹkọ gbè lẹ́yìn rọmọdánì láì ní sinmi ó ní láà olóhùn lágbára. ànábi sallallahu alayhi wa tó béèrè lọ́wọ́ altẹ́tẹ́tẹ́ ǹdó oníkápá àtúntì iná sitina miskina kó o bọ́ aláìní ọgọ́ta kó o fún wọn lóúnjẹ ìjókòó kan kó o fún wọn jẹ. ó ní láà ohun tó lágbára anábẹ́sì pàtì sallallahu alaihi wasallam anábẹ́sì sọ̀rọ̀ mọ́ tó pẹ́ kó jìnnà àwọn kan wá gbé ẹ̀bùn wọn fànà bíi oúnjẹ tó pọ̀ àlágbèwá ni a arákùnrin tó wá lẹ́ẹ̀kan yìí tó dáná tó lòun ò ní kápá àti bọ́lá yìí ní níbo ló wà kó wá gbóúnjẹ yìí kó fi bọ́lá yìí wọn ebi ni yìí alábìnrin á gbé kó e. fi bọ́lá yìí lọ́fíìsì tán náà wọn là wọ́n ní tí ẹnìkan bẹ tó ya olóṣù tóun nílùú mọ̀dínà yìí ni òun ni the poorest man nínú mọ̀dínà yìí alábìkan bú sẹ́yìn ní kí ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ sùúrù ṣé kò fẹ́ jọ lóòótọ́ ẹ ó fẹ́ jọ so ta fẹ́ dìrún bẹ́ẹ̀ náà ni pé téèyàn bá báyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ ohun tọ̀hún yóò ṣe ìtanràn ẹgbẹ́ bá ṣàlàyé síwájú lẹ́yìn náà ọlọ́wọ́ ní wàkúlù wàṣírọ́bù ọlọ́wọ́ ní ẹ láǹfààní láti máa jẹ láti alẹ́ ẹ jẹ tó bá wù yín nínú tọ́lọ̀ ní ká jẹ. Adásí pé àláǹfààní láti jẹ lọ́sàn. Áyà yìí ó ń tọ́ka fún wa lórí nàwa àkédú afọ́ọ̀mù. Mo kì láti fọ́ọ̀mù àwọn kan tí máa ń bá wẹ̀ jẹ. Ìtọ́lọ̀ bá ti ní àlè ṣe lálẹ́. Adásí pé àlè ṣe ní ọ̀sán nítorí sọ pé a ṣe lálẹ́ a ṣe lọ́sàn-án yóò ní rẹ̀ yẹn ni pé tí máa bá àwẹ̀ jẹ́ ni ọlọ́ni falẹ̀ hàn bá a ṣe rúbùn alẹ́ ẹ̀sùn àwọn ìyàwó yín adájọ́ tó kéé tá a bá ń gbà rẹ̀ lọ́sàn-án èèwọ̀ ni wọ́n ṣe rọ́bù wọ́kúlù ẹ̀jẹ̀ lálẹ́ òkè ọ̀sán àgbọ̀dọ̀ jẹ́ wọ́n ṣe rọ́bù a lè mú lálẹ́ lọ́sàn-án tá a bá ń gbà rẹ̀ a lè mú tó kó a bá lè mú a lè jẹ́ lọ́sàn-án ni ọlọ́run ò dókòtà jẹ́ lálẹ́ mọ́ so tá a lè ṣe lọ́sàn-án gbà tá à ń gbà rẹ̀ tẹ̀mọ́ tí máa ń bàwẹ̀ jẹ́ ọlọ́run wá sí ilẹ̀ tó fún wa padà lálẹ́ rántí pé àwọn nǹkan ni òun ni tá a máa ń pè ní lára àwọn náà wá tó dó àṣẹwò tí máa ń bàwẹ̀ jẹ́ òun náà nìyẹn ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mu àtàyà tàbá yánà là fún wọn lẹ́kọ́ ètò ilẹ̀ abúyádù mílẹ̀ lẹ́kọ́ ètò ilẹ̀ aṣọ́wọ́dù ilẹ̀ fàdù títí tí àlẹ́kọ́ ètò ilẹ̀ abúyádù tọ́lá ní kọ́ìtù òun ni thread okùn kọ́ìtò ilẹ̀ abúyádù black thread tí ó fi tẹ́sí lè differentiate láàrin black thread àti white thread. Pẹ̀rẹ̀ pé dọ́lọ̀ ń sọ gangan kìí ṣe okùn dọ́lọ̀ ń sọ òun náà ni yíyọ àlùfájà rí òdodo òun máa ń funfun ó ṣe déédéé white thread òun máa ń yọ kúrò níbi òru níbi dúdú òru tóun ṣe déédéé black thread àlùfájà rí funfun ó jáde látara dúdú òru nígbà yà ìsọ̀kalẹ̀ aláwọn sàbí mélòó kan fẹ́ pé táwọn gbọ́yé ni pé ókè òwú gangan lọ́run sọ àwọn wà mú òwú dúdú àtòwú funfun wọ́n á fi sórí kílò wọ́n mọ̀ wá jẹun mọ̀ wú wọ́n mọ̀ jẹun mọ̀ wú wọ́n mọ̀ jẹun mọ̀ wú wọ́n mọ̀ wá jẹun lọ títí ìgbà tó má tó lè rí pé ah funfun lélẹ́yìí kílù lélẹ́yìí ìgbà yẹn ó dà wọ́n dúró báwọn ṣe máa jẹun jù wọn táwọn gbọ́dọ̀ yìí dé sínú ọ̀rọ̀ yìí wá dé kígbà nàbì sallallahu alaihi wasallam alágbà ni ah, bẹ́ẹ̀ kọ́ nílò ń sọ òun náà ni yíyọ àlùfájàrí kìí ṣe kẹ́ ẹ lè differentiate láàrin àwọ̀ dúdú àti àwọ̀ funfun nílò ń sọkọ yẹn àbí láàrin òwú dúdú àti funfun tó sọkọ wù. sotori di eléyìí ààwẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tí àlùfájàrí bá ti là lọ́ni àmọ́ kó tó là a lè ṣe tó wà nínú tọ́lọ̀ ń yàn dáwà ká ṣe tó máa tí mo sì yá mọ́ ilẹ̀ lẹ́yìn a gba àwẹ̀ títí tí ó fi di lẹ́yìn tí ó fi di alẹ́ òun nígbà tí oòrùn bá ti wọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní tí oòrùn bá ti wọ̀ tóòrùn bá yọ níbí tó ti wọ̀ níbí òrùn yọ níbí ó sì wọ̀ níbí ó ní gbogbo gba ẹgbà wẹ̀ wọ́n ti túnu torí ẹ̀ ìgbà tí alẹ́ tó bẹ̀rẹ̀ òun náà nìyẹn ìgbà tó rú bẹ̀rẹ̀ òun nìyẹn lẹ́yìn náà wà ní wàlẹ́ àti bá ṣe rohun wà á ń tún ákì fún afẹ́lẹ́ masáàjì ó ní ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín òun ni kíyàn dúró bá ṣe kínú mọ́gírìbì tán kátó kí ṣáì bẹ́ẹ̀ bá ní lánìyàn pé á ah, jẹ́ kí n lọ dúró sí mọ́kíláṣí lẹ́yìn tó fẹ́ jọ́sìn fọlọ́run lásìkò díẹ̀ láàrin mọ́gírìbì sí ṣáì wà láàyè ti káàfù ló ṣe èyí ti káàfù kò bá jẹ́ sàn kò bá jẹ́ àárọ̀ kò bá jẹ́ rọ̀lẹ́ kò bá jẹ́ alẹ́ kò bá jẹ́ òru dandan ni kó jẹ́nu mọ́kíláṣí dandan ni kálá nìyẹn pa fẹ́ jọ́sìn fọlọ́run bíyàn bá wá nájú mọ́ṣáláṣí wá lóun ṣe ìtìkáfù ìtìkáfù kọ́ òun ìtìkáfù lòun ṣe òun ìtìkáfù so ìtìkáfù ìjọsìn ni oníkákúra dúró sínú kan nínú àwọn ilé olúwa lẹ́ni tó ń jọ́sìn fún ọlọ́run ní àsìkò tíyàn mú eléyìí náà kìí sọ̀rọ̀ yẹn ìtìkáfù ní sọ̀rọ̀ yẹn mustahabu ni kódà súnmọ́tò mọ̀ àtàrà àlábì ṣe tó wá ti di òru mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan aláàbí máa ń ṣe àmọ́ tíyàn bá ṣe tó ṣe ìlérí fọlọ́run tó ṣe ìjẹ́jẹ́ fọlọ́run pé ìwọ ọlọ́run mo fẹ́ ṣe ìtìká fún ọlọ́run tó bá búra bẹ́ẹ̀ tó wà lọ́hìn máa ṣe ìtìká fún ní ọjọ́ báyìí fọlọ́run a èlé yóò ní o ti dọ̀ràn yàn téèyàn bá ṣe èyàn ó ṣe ìtàn àwọ̀ ẹrú tí ó àbí kó bọ́ aláìní mẹ́wàá àbí kó fáláìní mẹ́wàá ní aṣọ àbí kó gba àrẹ ọjọ́ mẹ́ta tí ó fi ṣe ìtanà lé lórí torí fúnra rẹ̀ ló lábọ̀ rẹ̀ lọ́rùn ọlọ́run ò sì lábọ̀ lọ́rùn. kábà wá ṣe yéé ti káàkù àyè láti kò láyàwó. bàbá ṣe yéé ti káàkù àyè ní àṣepọ̀ pẹ̀lú yàwó bàbá ṣe yéé ti káàkù èyí ìgbọ́n bá yéé ti káàkù jẹ́. so ẹ̀kọ́ míì òun náà ní itikaf ọlọ́run tí ká hududullah fala taqrabuha ọlọ́run ní àwọn eléyìí ní ààlà ohun ọlọ́run tá a gbọ́dọ̀ súnmọ́ dépò pàápò sínú ẹ̀ kadhalika yubayyinu Allahu ayatihi linnas ọlọ́run bí ọlọ́run ṣe máa ń ṣe àlàyé àwọn àmì fún àwọn ènìyàn lélẹ́yìí o kọmọ ènìyàn kan lè ba lè fáyọ̀ ọlọ́run kan lè ba lè níbẹ̀rù ọlọ́run kan lè ba lè pòfin ọlọ́run ọba mọ́ torí ẹ̀ eléyìí ni ìgbẹ̀yìn àyà tọ́lọ́ ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ nípa oṣù abẹ́lọ́ba wa ta'ala kó wa náà lo ìgbà ká má fi àìní ká má fi iman àlékún àrísìkí àlékún àlàáfíà òun náà ní kọ́lọ́ kó pèsè fóníkàlùkù wa ọlọ́àdẹ́kan ṣoṣo ọlọ́run tá a bá ti gbọ́ wípé wọ́n ní wọ́n rí oṣù látọ̀dọ̀ sùtọ́ọ̀nù gbogbo mùsùlùmí nàìjíríà jàmá lọ́kùnrin lóbìnrin mọ́kùnrin dúró kó bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ni tó ń bẹ nínú ìlànà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ ọ̀nkọ́lọ̀ kó dẹ́mi wá sí káṣí ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé alala hawla wala quwwata illa billah وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبته ووالاه so wata bá ní ìbéèrè kan àbí kejì aláǹfààní ká gba àwọn ìbéèrè wa wọn tó kínu nam. Ẹ ṣe tó bá ń fẹ́ lórí òbí òun. alhamdulilah ìbéèrè wáyé pé obìnrin tí ó ń dáná tó sì gbà wẹ̀ òórùn oúnjẹ tó fà sí mú tó bá wẹ̀ jẹ́ àbí kò bá wẹ̀ jẹ́ kò sí tó lè fà sí mú kò lè yó kódà kò ní fìlè bóun jẹun torí pé atẹ́gùn ni tó ń fà á mú eléyìí ni kò bá wẹ̀ jẹ́ yálà kódà kó jẹ́ èéfín èéfín iná tó ń dá àbí eruku eruku yèèpẹ̀ àwọn lẹ́yìn ọba àwọn ìjẹ́ tó dé pé nínú eruku ni kò sí nǹkan kan tó dúró fóúnjẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nínú òórùn oúnjẹ tó dá àmọ́ ewé tobacco ewé tán pè ní tobacco ewé ni ó ní nǹkan oúnjẹ nínú ewé yẹn ní tòun tó bá rí bẹ́ẹ̀ irú ewé bẹ́ẹ̀ ọlọ́run tiẹ̀ ṣe léwọ̀ ká múná ká fà á tán pé sìgá àbí gbó aráàmù làwọn eléyìí mùsùlùmí máa ń jìnnà sí i jẹ̀mọ́ kódà kó mọ̀ sí rọmọdá ní ta àìsùn mọ̀ amẹ́ni bá mu tó bá smoke ó mu sìgá àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kì í ṣe pé torí pé jẹ nǹkan ìwọ̀kọ́ àmọ́ èéfín sìgá ó ní tí wọ́n pè ní food substance ó ní nínú oúnjẹ torí ẹ̀ bẹ́ẹ̀ ni bá ti mu sìgá bíi mẹ́ta á kàn wá table water yóò kàn fi lé ni pẹ̀lú ni o mọ́ fi lẹ̀ o á wá table water yóò fi lé o ti yónú oúnjẹ alẹ́ ti dúró so kò jù bẹ́ẹ̀ lọ. Gbọ́dọ̀ ìbéèrè pé aláwẹ̀ tó lè wẹ̀ lọ́sàn-án àbí ò lè wẹ̀ kò sábúrú mẹ́ ò lè wẹ̀ kódà ó lè wẹ̀ nínú swimming pool ó kàn ṣàkíyèsí kí omi mọ́ gba imú àbí ẹnu rẹ̀ dọ́nà fún un tó bá wọ ẹnu ẹ̀ kó tú dànù tó bá wọ imú ẹ̀ kó gbìyànjú kó mọ́ gbé mi tó bá ti gbé àwẹ̀ ti bàjẹ́ tí ò bá ti gbé kò sábúrú mẹ́ ò lè wẹ̀ náà fà ju tàbí ara ìgbà àtọ́dẹ̀ bí a ilé rẹ̀ wà ní mẹ́ta ìlà tó tó ti tó ìlọ máa mú tó ní bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ fún mi. ẹni tó bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ tó bá ṣe pé ilé ni ó láǹfààní àti lọ́mọ gbóúnjẹ kò sáburú mẹ́rin lè máa lọ kó lọ gbóúnjẹ tó jẹ àbí dandan kò pọn dandan ká fi àwẹ̀ gbà ká fi àwẹ̀ ṣe ìtìkáàfù ẹ̀yìn ṣe ìtìkáàfù sí ni kò túmọ̀ sí pé kò ní jẹun sòdí àbá ṣe tikaf tó dá sí pé yóò ẹ̀ṣẹ̀ lọ gbóúnjẹ ńlé ni yóò lọ gbóúnjẹ ńlé. Naam tó máa kọ àwọn èèyàn tó lè wá ṣe lè ilé ìlú ah, ìjà ṣàlàyé fún àwọn ètò mọ́tíláṣí náà ni wípé kí á dẹ àwọn òfin tá a máa ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ìtìkà ká dẹ ká máa rántí wípé ìjọsìn fún ọlọ́run ọba ni kì í ṣe wípé àfẹ́fẹ́ ah, pa owó sínú mọ́ṣáláṣí pé business center àbí business center mọ́ṣáláṣí jẹ́ àbí business opportunity òun náà ní ìtìkáàfù jẹ́ àfẹ́jọ́sìn ni. so tó wá já sí pé àwọn nǹkan lo mọ́ṣáláṣí kan bẹ tí ẹ fẹ́ pèsè fáwọn tó ń ṣe ìtìkáàfù tí ìtìkáàfù lè ba lè jọ́ràn kó lè jẹ́ ìrọ̀rùn fún wọn kò sáburú ń bẹ̀ àmọ́ owó náà nìyí ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsí torí pé ó má jà sí pé owó táwọn èèyàn bá san òun ni ó mọ ẹbẹ lẹ́nu àwọn èèyàn kì í ṣe ìjọsìn fọlọ́run àbúrò tá a fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn òun làwọn náà mọ wà áfítà kì í ṣe ìjọsìn eléyìí ni yóò máa bá àníyàn jẹ́ kò sáburú ń bẹ̀ ká gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ ṣe eighty calf ká lè ba lè tanná fún wọn ká lè fi ṣe ìmọ́tótó mọ́ṣáláṣí àti àwọn bòmíì tí wọ́n bá lò sí kò sábúrú ń bẹ̀ tí mọ́ṣáláṣí ò bá ní ìkápá rẹ̀ àwọn tó bá ní kápá ẹ̀ mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ gba owó lọ́wọ́ ẹnì kankan tó ń bọ́ wá fẹ́ ṣe atcaf kò bójúmu rárá àmọ́ tí ò bá ní kápá ẹ̀ ó lè gba ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹni yẹn nìyí léyìí tí ò ní ní àwọn jama tí ò ní ní wọn lára so torí ẹ̀ ká má lánìyàn pé ah ọpẹ́ o rọmọdánì ti dé o àmàrò owó gbà fún mọ́ṣáláṣí lọ́dún yìí látara àwọn ọmọ ẹgbẹ́ ṣe é ti ká fo eléyìí òbodò mu àníyàn yẹn ò dá o ọ̀nà àìkò dá nam wáyé kò sọ̀rọ̀ ọgbà ìjọba wọn ti àwọn tí mo lé bàrà pé màá fi káàbọ̀ ọdún yìí rẹ̀ pàtó wà sí i two fifty thousand lẹ́yìn tọ́jọ́ so àwọn mìíràn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ṣe ìṣẹ́jú ní àgbáyé ìlú ìgbà àwọn tó wá ṣe fún pámẹ́lẹ́sì gẹ́gẹ́ bí nǹkan ṣe ṣe nígbà náà bí fìdíṣì ni wọ́n gbà so àwọn tí wọn ní kápá tó yẹn wọ́n ní àti lè ṣe fún àti mọ̀ rògbò mọ̀ tó wá pè ó lè já ní ọdún rẹ̀ tó o kí ni àárín rẹ̀. nam àti wọ sẹ́fúntì kókó ọ̀rọ̀ náà ni pé a mọ ètò tí mọ́tíláṣí yẹn tí ó fìtí ẹ̀ kalẹ̀ fún wọn. so tòun ti bẹ́ẹ̀ náà kápá kọ́dà fẹ́ pàwọn ni wọ́n ń dáná fún wọn náà nítorí dáná ni kí wọ́n ṣe ní ìwọ̀ntúnwọ̀nsí torí pé mọ́ṣáláṣí ilé gbogbo mùsùlùmí ni bí táà ti máa ń kírun wákàtí márùn-ún táà ti ń kí jímọ̀ kó wájú àti pé ìtìká fúlàní lè ṣe ń bẹ̀ látara pé àlówó á ìyẹn nìyí kò pọ́n mọ́ṣáláṣí yẹn nìyí kò pọ́n létó kò pọ́n létó so ká dẹ̀ tá a bá rí ká má ṣe pé gbogbo èèyàn hundred tí ó wà náà ni ó sanwó lóyìn bíi mélòó kan bá ti sanwó àwọn díẹ̀ bíi mélòó kan náà nìyí táwa náà mọ̀ pé kò sí kápá kò ságbára fún wọn nìyí àwọn yẹn kárẹ́ kan ṣe é ti ká táàbà rà very careful èyí ti káwọn padà di ìjọsìn àwọn olówó <laughs> àbí ìjọ padà di nìyẹn a padà di ìbádà àwọn àgìnìyà àwọn olówó lórí ájì nísìn ìjọsìn olówó ni ló bá lówó lè láàjì kódà bá ràn yàn lọ ohun tó ràn yàn lọ náà nìyí owó náà ni ló ná so ká má wo ìtìkáfù bẹ́ẹ̀ ká sì má ṣe bẹ́ẹ̀ so tí mọ́sì bá ní di hundred thousand láti lè fi ṣe maintenance jíjẹ múmu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn tó wá ṣe ìtìkáfù so tá a bá ti rí owó yẹn ní déédéé yẹn bíi fifty àwọn fifty yòókù kádẹ́kọ́ wá látọ̀dọ̀ àwọn táwọn náà mọ̀ pé àwọn eléyìí wọn ò lè níta pa owó yìí káwọn fún àwọn náà láǹfààní ẹ̀ láti lè ṣe é tìkáfù tó dáa òun náà nìyẹn tá a máa ń ṣe nìyẹn so ṣùgbọ́n gbogbo ẹ̀dúgbò ẹ̀ lọ káwọn elétò mọ́ṣáláṣí kọ́ máa rí as source of income tó máa ti rí pé ọ̀nà tá a fi lè máa jẹ nítorí fún mọ́ṣáláṣí yìí ti ká fi wà ń bẹ́ẹ̀ mùsíbà ti wọlé nù àdánwò ńlá níṣẹ́ rẹ̀ kó máa àdánwò ńlá pé ah last year at least a rí five million fún mọ́ṣáláṣí wa so lọ́dún yìí target wa ni pé a ní di ten million fún mọ́ṣáláṣí wa summat account okay. ó yá itikaf àwọn tó bá fẹ́ ṣe iye báyìí báyìí báyìí báyìí báyìí a mọ̀ wá chájì wọn ló látara pé a fẹ́ generate owó wọlé fún mosque ah ìyẹn ò dáa ìyẹn ò dáa ah àmì àmì aburú ńlá òun nìyẹn tó bá sílẹ̀kùn bẹ̀rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n fún mẹ́ǹtẹ́nánsì àwọn tó bá wá ṣe itikaf ètò ọ̀rọ̀ náà iná epo ni dísù ni wọ́n lòdù káàdì ní àbúkọ́ mẹ́fì oúnjẹ fún wọn ní tí wọ́n bá ti rí dèdè iye tí wọ́n níìdì kí wọ́n tẹ́ láti mọ kírètì spéèsì díẹ̀ lẹ̀ fáwọn aláìní ìyẹn pàtàkì ó ní ìwé yẹn ń travel lọ sí ìdíkà áàdì ni ẹ máa ń travel lọ áàdì ni so for instance wọ́n kì í níbi one million one million láti lè bọ́ èèyàn hundred ní jíjẹ múmu at everything one million naira so wọ́n wá rí wípé wọ́n wá gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ nídìí hundred ìgbà tó ń gbowó dé ní èèyàn seventy owó ti pé thirty yòókù kí wọ́n gbowó wọn torí pé seventy yẹn ti cover tí wọ́n nídìí thirty yòókù yẹn nìyí kan ṣílẹ̀ fún àwọn táwọn náà mọ̀ pé ah wọ́n á fẹ́ ṣe é sì ká fà mú kò sí kápá òun ní ìtìkáàfù mi ní jẹ́ ìjọsìn àwọn olówó àwọn àbẹ̀rẹ̀ kẹfù lórí eléyìí náà. tọ́jú ní bèrè. Sida. Ẹni tí ó ń lọ kínú tí ajá fẹnu kan ní aṣọ àbí ẹni ẹni yìí aṣọ yẹn kò lè fi kírun tó yẹ pé ẹnu ajá ló fi kan kò bá jọ máa já kò bá já ya rẹ bàbá rẹ kódà kó jẹ́ àlè ìyá rẹ èyí yóò jẹ́ bẹ̀ tó bá ti lè fi ẹnu ahọ́n tó bá ti lè fi kàn ẹni yẹn á padà sílé aṣọ yẹn á bọ́lẹ̀ ó máa wọṣọ míì tó bá ti wá kírun tó bá ti wá dé àwa máa sọ yẹn á gbé sínú abọ́ ní báàfù ní báf á bomi sí àti iyẹ̀pẹ̀ á fọ pẹ̀lú iyẹ̀pẹ̀ pẹ̀lú iye tó bá ti fọ báyẹn tán ẹ̀hẹ́n ayọ̀ á fọ lẹ́ẹ̀mẹ́fà á fọ lẹ́ẹ̀mẹ́fà tó bá ti jọ́ mi tó náà bá ti ń rí ajá kó ń gba right kádàgbà left mi so ajá a máa ń dọ̀jẹ̀ ajá tó bá ti ń bọ̀ ànígbà kó fẹ́ nù kàn torí nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. àwọn tí a lè jẹ́ oúnjẹ wọn tí tó wà lùkùn láti wà ní ọ̀gbà ayé àìmọ̀ tó ní bí ìdìbò náà ni wọ́n ọ̀nùgbẹ́ náà lò pé ojú pé ọjọ́ àdé ìgbọ̀nsán àwa rí ẹnìkan fẹ́ pé ó máa ta indomie àdàmọ́ ara indomie lọ́sẹ̀ rẹ̀ mọ̀lẹ́tà yà wá realize èlé tó fi nípìnlẹ̀ mọ̀lẹ́wà realize pé mùsùlùmí kà ní pé ọdún ṣùgbọ́n ṣé èèyàn sì lè máa jẹ oúnjẹ lọ àbí ṣé èèyàn fi oúnjẹ nílẹ̀ ní jẹ́nẹ́rà ìbò ṣe tọ́gbọ́n àti ìgbàkan òun ni. a lè jẹ ìyẹn lè jẹ kò sẹ́ni tí a lè jẹ kò sẹ́ni tí a lè jẹ oúnjẹ tó bá pìpì ẹ̀ fún wa ní gbogbo ìran ọmọnìyàn ibi tí ọ̀rọ̀ wà òun náà ni nǹkan tí wọ́n bá dú tí wọ́n bá pa nítorí wọ́n bá dú tí wọ́n pa àwọn tí wọ́n lè pa ẹran tá a lè jẹ àwọn Jews àwọn Christians àwọn Mùsùlùmí àwọn mẹ́ta yẹn náà pẹ̀lú condition yìí pé kíkan náà mẹ́ta náà kọ́ máa pa fún nǹkan tọ́lọ́run òyìnbá fún wọn kíyàn pẹ̀nà fún. wọ́n mú àgbòrò sísáré ṣéwù ṣéwù jàbálẹ̀ tó rò ṣéwù alímì wọ́n lọ pa ń bẹ̀ àní jẹ ẹran yẹn ṣẹgbọn pa yẹn fún mùsùlùmí ló pa ò àní jẹ torí pé wọn pa fún èèyàn ni láti fi ṣe ìwà ìjọsìn sọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì tó lọ pa màálù lórúkọ jésù tá a gbọ́dọ̀ sọ àbó pa fún kan nínú àwọn ọdún wọn tó lálàáfíà bẹ́ẹ̀ náà ni yòówúdí so níbi ẹran yẹn ibi tí yíṣu wà nìyẹn torí pé ìdúró ẹgbẹ́ fún rẹ̀ ìjọsìn lòun náà so tí wọ́n bá ti fi ṣe ìjọsìn fún nǹkan mí nínú ìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run kì í ṣe jíjẹ fún àwa àmọ́ ó ń ṣe indomie ó ń ta àmàlà àti gbẹ̀gẹ̀dà tó yé jù ó ń ta bisikíìtì gbọ́ àwọn ẹni kò sábòrò mẹ́ a lè ra káàdì àyàfi tá a bá fura mọ̀ pé ah obìnrin yìí a rí wípé àbá gbọ́ lẹ́nu ẹni tó fẹsẹ̀ múlẹ̀ wípé ní máa ń ṣe àwọn pẹ́pẹ́ fúrú àwọn nǹkan òṣà wọn kájínẹ̀sì omi lè máa da owó ẹyọ sí rẹ̀ sìjá tàbẹ́rà àkọ́kọ́ dà sórí indomie tàbẹ́ jẹ kájínẹ̀sì rẹ̀ yìí ìfọ́súndá tí onímọ̀lẹ̀ ó sọ fún yí pé kó fi ìdín síbẹ̀ fún wa náà ànímọ̀ àbí kan kó nǹkan méjì síbẹ̀ tí ó kó ní wa lára àwọn ànímọ̀ náà ìbéèrè wa pé síyàn lè fọnu lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ ni a lè fọnu a lè fi pákó ká fi fọnu brush toothbrush toothpaste a lè fi fọnu lọ́sàn-án àwẹ̀ nírọ̀lẹ́ àwẹ̀ kò sá burú mi àmọ́ tá a bá ti ń fọnu pẹ̀lú pákó pẹ̀lú toothpaste a má jẹ́ kó dé bẹ̀rẹ̀ àní gbèmí ká má gbèmí ká má ti gbé mẹ́rin ó ti lọ́nu àwẹ̀ ti bàjẹ́ àwọn ẹ̀rún igi pákó tàbá ti kílẹ̀ ẹ̀sán rẹ̀ àgbọ̀dọ̀ gbé tàbá ti gbé mi kò bá jẹ́ kí n kiri báyìí àwẹ̀ ti bàjẹ́ tàbá mọ́mọ́ gbé mi ni o táàbà mọ́mọ́ bóyá à ń pákó lọ́wọ́ ó kàn sáré pùrùpùrù pa tó bá lọ sínú àjòjì àṣìláwẹ̀. Naam. Sim. Ìyọ́sìn ìdíkẹ́ ní fílíìpù yẹn ò ní wá pé ó lọ tí o tí o kú àbí òbẹ tí o tí o kú àbọ̀ ìdè lápòṣì. ọbẹ̀ ọbẹ̀ tẹ́ ń sè ń lé nílé ń gba bí wọlé ó sì náà sẹ́ǹtì eh, náà nìyí abẹ́ òbẹ̀ ní sẹ́ǹtì nìyí. Ẹ̀sìn bí sẹ́yìn náà ń sánà Ọ̀nà méjì ni nǹkan máa ń gbà dọ́nà fún. Èmi ẹnu nítorí ń gbẹnu wọlé là ń sọ ìlú máa ń gbamú wọlé ó lọ àwọn aroma aroma àwọn wọlé báyìí a sì sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ a kìíní yìí máa dùn <laughs> so ìyẹn kò bá wẹ jẹ́ àtọ̀ òtò ìṣẹ́rí toothpaste toothpaste a lè ó dàbí kẹlẹ́mbẹ̀ ẹ̀rọ kẹlẹ́mbẹ̀ tí yẹn bá ha ha ha imú ni a sọ̀kalẹ̀ sẹ́nu sí ẹ̀yìn ẹnu agbọ́dọ̀ tú dànù tábà ti lè gbé nù àwọn ètò ìbàjẹ́ tábà ti gbé nù àwọn ètò torí pé tá a fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́rí imú ẹnu anything tó bá ti wọ bẹ̀ ó jẹ́ ní tá a máa jẹ tá a ti ń jẹ àwọ̀lọ̀ jẹ́ kó kọjá ìgbà yìí tó bá ti lè kọjá àwẹ̀ ti bàjẹ́ kéèyàn mú bíìdì ìlẹ̀kẹ̀ ẹyọ kan ó kì í bọ́ra wá fa pàápàá àwẹ̀ ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ òdì bí ẹ bá gẹrun tàbí aṣèlú tí inú mú particles rẹ̀ lọ́wọ́ àárẹ̀lẹ́nu àwẹ̀ ti bàjẹ́ gbogbo tá a bá ti gbé mì láti nǹkan tí kò sí nínú tá a wá gbé mì yàtọ̀ sí itọ́ tí ò ṣe ò ṣe dọ́jì ètò ò ṣe dọ́jì tó ṣe so gbogbo àwọn kan báyìí ni àwẹ̀ ti bàjẹ́ tó bá ti lè gba imú abẹ́nu torí méjèèjì yìí ìtaná ti pín nínú ọ̀nà kan náà ni wọ́n sókè ọ̀nà kan náà ni so méjèèjì náà ló ní ìdùnnà torí ẹ̀ kẹlẹ̀bẹ́ imú imú sọ̀kalẹ̀ fẹ́nu àtúndà nìyí so toothpaste tí yẹn lò tó bá ti mọ lò kò sábúrú bẹ̀. kíkẹ́ yẹn sábà lórí inú kẹlẹ́mbẹ̀ lórí inú amọ́ntú ni ìyẹn á tú tó yẹ pé mọ́tíláṣí bá ní yépẹ̀ á tú sí láàrin ìfẹ́ wa méjèèjì tí ò bá ní bẹ́ẹ̀ gbẹ̀rẹ̀ báyìí ìpẹ́ wà á tú sápá làáfíà Tu sápá ọ̀tún tí ò bá sí ìpẹ̀lẹ̀ rárá ká máa ń káṣífù káwà tó máa ń káṣífù ká ló fi là lára lè fi yóò ṣe ọkàn ìṣàwọ̀ṣọ́ àmà níyìn náà lè bẹ̀rẹ̀ ìjánu tàbá sì gbé nìkùsá burú mẹ́rin tàbá gbé nìkùsá burú náà ẹ̀kọ́ náà sọ ò tàbá pé náà wè ní ààwẹ̀ tàbá sì gbé ní àti jẹun Nígbà jẹ́ kó fojú ẹ̀ náà gba àwọn tó sọ òmìnira àǹfààní ẹ̀ pé wọ́n lọ́wọ́n tó ń jẹ lọ́wọ́n jẹ lọ́wọ́n jẹ ní oúnjẹ láti wá ní wọ́n lọ fún ìlú ayé oúnjẹ nígbà pé ó yọ pé ó bá oúnjẹ. ok mo lè mú bí bíi ìlẹ̀kẹ̀ ìṣúwà ẹ bá aláwẹ̀ ẹ bá rí aláwẹ̀ tó mú ìlẹ̀kẹ̀ márùn-ún ẹni sọ̀rọ̀ kí lè máa sọ̀rọ̀ àwọn kò sábúrú mẹ́rin ẹ̀tẹ́wọ́n ti olóyún mi gbà mí wọ́n máa ń jẹ dáhùn kí pẹ̀lú oúnjẹ wọ́n lè yó wọ́n máa ń jẹṣẹ̀ wọ́n lè jẹ yẹ̀pẹ̀ wọ́n lè jẹ kò sí wọ́n lè omi lè jẹ òwú ṣẹ́ni tó bá ti jẹ́ ibà ibi báyìí ẹ̀nà àwọn afáàkó lórí ẹ̀ kó mọ̀ jẹ nǹkan jíjẹ ṣẹ́ni drip abẹ́rẹ́ ní tó bá gba ẹni bọ ẹni wẹ̀ lára wọlé ìyẹra máa wá kàn sídà bóyá oúnjẹ ni àbí kì í ṣe oúnjẹ ṣókè ní bá gba ẹni wẹ̀ lórí lára wa ẹ̀tọ́ sí ibi àti bí àwọn òkú iṣẹ́ olùfẹ́ lọ ṣe iṣẹ́ jíjẹ múmu ni ìlára kan sídà ó ní ìdíjẹ ẹnu wọ̀nyí àmọ́ tó wáyé pé ìgbà ló gbà àbúgbàdì ẹni tó jẹ́ àwẹ̀ ti bàjẹ́ ẹ́ ìyẹn ìyẹn fún yéé là la lásán lòun nígbà tí ok nígbà tí aṣífàánù sí one tó ń fẹ́ gan-an àyà wọ́n fẹ́ atẹ́gùn wọn fẹ́ sí wa ní ẹnu bẹ́ẹ̀ nìyẹn rẹ̀ ṣe rí ní tó block ní tó dí olùyẹ́dà fẹ́ open sókè tó wọn fi bàwọn jẹ ni. Hmm. òun náà ni atẹ́gùn ni kì í ṣe oúnjẹ atẹ́gùn ni àwọn náà ń gbà. ṣé àti báyọ̀ pé èèyàn fàtẹ́gùn lẹ́nu. ní òyìn lè yà ní fàtẹ́gùn ẹni tó gbà ìdí atẹ́gùn rà tó bá wẹ̀ jẹ́ kò bá wẹ̀ jẹ́ bọ̀dẹ́ni yẹn nìyí òun ò ní ìdí ẹ̀ torí pé kíní yẹn ò dí ṣókìlẹ̀ ah, ọlọ́run ọdún pẹ́ o bọ́lá bá pẹ́nu yìí pé ẹnu àyè lórí àpárẹ́ bá ń gbà rẹ̀ tó náà ni a lè pàdé fún twenty four hours a gbọ́dọ̀ látẹ́kùn wọlé níbi èdè tí ò ní kó ìnira bá wà bọ́tù owó ni owó ti sick lọ́ọ̀sì ẹ̀ máa ń lẹ́pọ̀ ó ní ibi àtẹ́gùn tó pọ̀ láti lè fi kó separate ẹ̀ títẹ̀ òfin ní problem nìyẹn so owó kì í ṣe oúnjẹ kì í ṣe so anything tó bá gba anywhere lára wa wọlé à consider pé ṣé ó fẹ́ lọ ṣiṣẹ́ oúnjẹ ni àbí kò lọ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ oúnjẹ no problem gbogbo injection malaria typhoid gbogbo yẹn yẹn lè gbà pàwọ̀ jẹ́ pé pé ibà ló ń gbà wọlé ara ẹ̀ kódà kan fún wa lápá kódà kan fún yàn létí eye drop nose drop gbà wọn yẹn kò gbà wẹ̀ jẹ́ kódà ká fíìlì wọn lọ́nà fún kò gbà wẹ̀ jẹ́ sókè ṣùgbọ́n nísìnyí wọn á ní à ah, ẹ̀ mouth drop ni o ayé kan sẹ́nu kó mọ̀ tó ń jẹ àwẹ̀ ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته